ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà mo fẹ́ kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní àkókò tí a wà yìí pé ẹ kú ìkàlẹ̀ níbikíbi tí ẹ wà ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé àkókò yìí ó jẹ́ àkókò iṣẹ́ ìránṣẹ́ ti iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè èyí tí ó ń wáyé láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Bible Baptist ti Baptist Missionary Association of Africa èyí tí a ti máa ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run lórí orí ẹ̀rọ agbohùngbohùn ṣùgbọ́n ní wákàtí ní agbára Ọlọ́run a ó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti bẹ̀rẹ̀ nípa ṣíṣe ìyípadà àwùjọ tí a wà yìí ní agbára Ọlọ́run lónìí a ó máa kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run mìíràn lórí àkòrí ṣíṣe iṣẹ́ ìjèrè ọkàn iṣẹ́ kan lèyí jẹ́ fún wa iṣẹ́ ìjèrè ọkàn àwọn ènìyàn aláìgbàgbọ́ iṣẹ́ kan ojúṣe kan ló jẹ́ fún wa ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fún àdúrà bàbá wa ní orúkọ jésù kristi mo dúpẹ́ torí wípé ẹ̀yin ni ọlọ́run ìgbà gbogbo ẹ̀yin ni ọlọ́run tí kò yípo padà tó sì máa ń yí ohun gbogbo kó ọlọ́run pàtó agbára adúpẹ́ fún ìjẹ́ olódodo yín adúpẹ́ fún ìwà láàyè yín olúwa nínú ayé wa èyí tó jẹ́ pé e, òdodo yín ló dì wá mú di wákàtí yìí mo wá gbàdúrà mo fi ara mi lé yín lọ́wọ́ àti gbogbo àwọn etí tí yóò máa gbọ́ mi ní wákàtí yìí wípé kẹ́ sọ̀kalẹ̀ kẹ́ kẹ́ gbẹ́numi sọ̀rọ̀ kẹ́ bá gba àwọn ọkàn wọ̀nyí pàdé wípé kẹ́ ṣí wa ní ojú kẹ́ sì tan ìmọ́lẹ̀ yín olúwa sínú ọkàn wa àti sínú ayé wa kí a lè rí ojúṣe wa gan èyí tẹ́ fẹ́ ká ṣe èyí tẹ́ fi fi wá sílẹ̀ títí di àkókò yìí nínú ayé yìí bàbá adúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ adúpẹ́ torí pé lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí a ó máa a ó yìn yín lógo a ó sì máa dúpẹ́ ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa ni mo gba àdúrà àmín gẹ́gẹ́ bí a ti ṣe ń bàbọ̀ láti bí nǹkan bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta eh, lórí ìṣíṣe ìyípadà àwùjọ tí a wà bíbélì sọ wípé ẹ eh, ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìhìnrere fún gbogbo ẹ̀dá jésù lọ́wọ́ ló sọ ọ̀rọ̀ yìí nígbà nínú ìwé máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan wípé àkòrí wa lónìí ò ní ṣíṣe iṣẹ́ iṣẹ́ ìjèrè ọkàn kíkó wọn jọ ṣíṣe iṣẹ́ ìjèrè ọkàn iṣẹ́ àwọn aláìgbàgbọ́ ó jẹ́ kókó iṣẹ́ kan ní tí a gbọ́dọ̀ ṣe tí a bá wo inú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a lè rí nínú ìwé Kólósè inú ìwé Kólósè orí ìkíní láti ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkẹ́ ìkọkàndín ní ọgbọ̀n. Ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkọkàndín ní ọgbọ̀n. Bíbélì wípé ó ní Kristi yìí ni à ń kéde fún yín tí à ń kìlọ̀ fún tí à ń kìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn tí a fi ń kọ́ gbogbo ènìyàn ní ní ọgbọ́n ní gbogbo ọgbọ́n kí a lè sọ gbogbo ènìyàn di pípé nínú Kristi ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n ohun tí mo ń ohun tí mo ń ṣiṣẹ́ fún nìyí gẹ́gẹ́ bí agbára Ọlọ́run tí gẹ́gẹ́ bí agbára tí Ọlọ́run fún mi tí ó sì ń fún mi ní okun ẹ̀kẹ́ hallelujah ẹ a ò tí ì ní lọ jìnnà réré lórí ẹ̀kọ́ èyí tí a ti ń kọ́ lórí ìyípadà Eh, àṣà wa eh, torí pé mo gbàgbọ́ wípé ìdí pàtàkì wà fún mi láti lè ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ àti láti lè ṣe láti lè là désàlẹ̀ láti lè la ìjò ọ̀rọ̀ yìí dé ìrù tí a bá ń sọ nípa ojúṣe kìrìsìtẹ́nì lórí àṣà wa àbí nípa ti àṣà wa à ń sọ wípé <clears throat> àwọn ènìyàn kan òjòra á bẹ̀rẹ̀ sí mú wọn ẹ̀rù á bẹ̀rẹ̀ sí ń bà wọ́n ìdí ẹ̀ tí eléyìí fi rí bẹ́ẹ̀ ni wípé wọ́n ń lérò wípé bóyá a máa gbé àwọn àfiyèsí àwùjọ wa a máa gbé sí a máa gbé yẹn sórí sí yẹn sí òkè a wà gbé ìjèrè ọkàn a gbé tó jẹ́ ìwàásù ìjèrè ọkàn àbí níta lè pè ní ìrere níta lè pè ní gospel bóyá a gbé yẹn sí ẹ̀gbẹ́ kan àbí ká gbé sí abẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ you see eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìjọ ti ṣe ní ìlú Amẹ́ríkà fún àpẹẹrẹ fún bí nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n tó jẹ́ pé eléyìí èyí tí a lè pè ní ìwàásù ìgbàlódé àbí social gospel èyí tó jẹ́ pé ìwàásù wọn ó dá lórí àwùjọ èyí tó jẹ́ pé ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ní ìgbẹ̀yìngbẹ̀yìn a pé eléyìí ó kùnà ohun tí mò ń sọ ni wípé láti lè mú kí irú èrò bí eléyìí láti lè kélé kó má bàa ṣẹlẹ̀ àbí ká má bàa gbàyè kírú irú èrò bẹ́ẹ̀ kó wá sí sáyé jẹ́ kí n sọ báyìí wípé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì iṣẹ́ wa ni ojúṣe pàtàkì fún ni fún wa láti lè ṣàwárí àwọn ọkàn tó ń ṣègbè nítorí ìdí èyí iṣẹ́ ìjèrè ọkàn ó jẹ́ àkọ́kọ́ ó jẹ́ boríborí nínú ohun gbogbo tí à ń ṣe mi ò sọ nípa ìwàásù tàbí ti ìntàlẹ́pẹ̀ ní ìrètí ìgbàlódé àbí ìrere tó yẹ pé ó ń sọ nípa ìfiyèsí àwùjọ wa ṣùgbọ́n mò ń sọ wípé tí a láti jèrè ọkàn àwọn ènìyàn wọ̀nyí sí ọ̀dọ̀ Kristi Jésù torí pé àwọn èèyàn tí a ń rí ní agbègbè wa àti láyìíká wa ní àwùjọ wa tí wọ́n bá bí wọ́n bó owó tán tán ní bó tilẹ̀ wù púpọ̀ tó tí wọ́n bá ní Jésù Kristi gẹ́gẹ́ olúwa àti olùgbàlà wọn àbí tí wọ́n bá iṣẹ́ wọn bó tilẹ̀ wù kó dáa tó tí wọ́n bá ní Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn tí wọ́n bá fi lè kú ó túmọ̀ sí wípé wọ́n ní ìrètí wọn ó já sí òfo wọ́n kú láìnírètí nìyẹn ohun tí mò ń sọ ni wípé mi ò sọ wípé à ń fojú tẹ́ńbẹ́lú eh, iṣẹ́ ìjèrè ọkàn ká wá gbé orí iṣẹ́ ká wá gbé sórí ìjèrè ọkàn ká wá káwé pé ó ṣe pàtàkì fún eh, wa láti lè kọjú sí ìwàásù àbí ṣe iṣẹ́ ti ti iṣẹ́ ìdàgbàsókè ti ètò ìṣúná ká gbé sórí ètò ká gbé ètò ìṣúná sórí iṣẹ́ ìrere ntí mò ntí mò ń sọkọ yẹn àbí àwọn ètò mìíràn ntí mò ń sọkọ yẹn ṣùgbọ́n ohun tí mò ń sọ ni wípé ohun tí mò ń sọ ni wípé a ní a ṣe wà níwọ̀n ìgbà tí a ṣe wà nínú ayé yìí ẹ̀yin èèyàn mi ní olúwa níwọ̀n ìgbà tá a ṣe wà nínú ayé yìí a ṣe tá a ṣe láti lè tún bí ọmọ àti láti máa tún ní àwọn ọmọ ọmọ ní ìwọ̀nba tá a wà ní ìbàdàn àti láti máa ṣe ojúṣe wa ni láti rí wípé a gba ẹbí wa àwùjọ wa a gbà padà fún Jésù Kristi nípa títọ́ka jésù kristi sí àwọn ènìyàn àbí tọ́ka àwọn ènìyàn sí jésù kristi olúwa wa àti láti lè ṣe ìgbélárugẹ òdodo ọlọ́run ètò àgbẹ̀ni sense of God òdodo ọlọ́run ní àwùjọ èyí tí a wà yìí ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi ní àkókò tí tí o ti bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi yìí bóyá o tiẹ̀ <clears throat> bóyá o tiẹ̀ lérò bóyá àwùjọ wa iṣẹ́ ìjèrè ọkàn kò nìkan láti ṣe kì í ṣe bẹ́ẹ̀ nìkan a ń láti mọ̀ wípé a tún ní iṣẹ́ ètúyẹ pé ó tún tí ìjèrè ọkàn tó gbúdọ̀ lè tí ìjèrè ọkàn nínú wa tó gbúdọ̀ tún lè ṣe ọ̀rọ̀ ọlọ́run sì fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa ṣùgbọ́n bí mo ti ṣe ń lọ eh, bá a ti ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ní wákàtí yìí bóyá o bá ní ìbéèrè tàbí o ní ẹ̀bẹ̀ eh, àdúrà tàbí o fẹ́ kí n gbà nímọ̀ràn eh, mo lè o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four àbí kí o kọ̀wé sí mi lórí eh, email account email address èyí tí a pè ní eh, joseph ẹni at yahoo dot com joseph ẹni at yahoo eh, dot com ní orúkọ jésù kristi nígbà táwọn bá tún pàdé èmi àti wọ ká ní èrè mo pè é níjà bó ti ṣe ń lọ yẹn lọ jèrè ọkàn kan fún ọlọ́run àlàáfíà fún yín ó dàbọ̀.